bal yuridul insanu liyafjura amama. ọlọ́run ní dájúdájú àwọn ọmọ nìyẹn wọ́n ń pe ọjọ́ ọ̀la wọn nírọ́ liyafjura liyakdhiba amama ayyamul qiyama ọmọ nìyẹn ń pejọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama wọ́n ń pe nírọ́ wọ́n rò pé kò ní í wáyé wọ́n rò pé kò ní í ṣẹlẹ̀ ni. yasalu ayyana yawmul qiyamah. ọlọ́ni àwọn ọmọ nìyẹn ó máa béèrè wípé ìjọ́ wo gan làlùkìyàmọ̀ yẹn ó dé báyìí. pé ànábì sọ pé àlùkìyàmọ̀ ń bẹ ànábì eléyìí sọ pé ìjọ́ wo gan ni yóò ṣẹlẹ̀ ní béèrè ti yẹ̀yẹ́. fa idha barikal ọlọ́run ọba ní fa idha barikal à ń tẹ́ fi mọ̀ pálíkì àmọ́ ti dé níjọ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe lajú kalẹ̀ ní ẹ máa wò bọ̀ bí ẹran ni barikol basọ̀rù ìtumọ̀ ẹni tí bẹ̀rù bá dé àpèjúwe wo mo lè fi mu wá tó lè jẹ́ kó yé wa ẹ jẹ́ ká wo ẹni tó fẹ́ fo ó fẹ́ fo títì bẹ́ẹ̀ express ilẹ̀ ti wá sú owó ọ̀tún owó ọkọ̀ wá ọwọ́ ara ń rìn lọ ṣàdédé ló kàn rí tírọ́ọ̀kì kan tọkàn tán fúláàtì lójijì a ẹ rí i pé tí wọ́n bá lè fi kámẹ́rà gbé ojú ẹni yẹn lásìkò yẹn bọ̀bọ̀ ojú ọ̀fẹ́ yọ̀bọ̀ tàbá yìí torí pé tóun bá sá síwájú ọkọ̀ yóò bọ̀ òun bóun sá padà yóò bá òun àbí ẹni tó ṣe wípé ó ń drive ó overtake ní kọ́nà bó ṣe pàdé tírélà wájú nù. irú ojú yẹn tán bá lè take picture tán snap ojú tọ́wẹ́pọ́lọ́ ní kó là tán padà fojú hàn pé wo bójú ẹ ṣe rí ọlọ́ni fa ìdá bari kọlbásọ tẹ́ ẹ bá rí bẹ̀rù ẹ mà pójú yìí tóbi jù yìí lọ yóò yọ tàbá ẹ̀ ni. jàmáà ọlọ́run ọba ń pè wá sákèsí ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé jọ́wọ́ làlùkíá mo tiẹ̀ ṣẹlẹ̀ hmm. ọlọ́ni fa ìdá bari kọlbásọ. fa ìdá bari kọlbásọ. níjọ́ tá ń sọ yẹ ẹ̀ tiẹ̀ nílé béèrè nǹkan torí pé ìdààmú tẹ bá rí ń jọ náà ìbẹ̀rù tẹ bá rí ń jọ náà ṣe bí bọ́ǹbù lásán ló dún tí gbogbo lé mì táwọn èèyàn ń dákú ariwo èyí ń kéré nípa ariwo jọ́gbọ́jà kìyàmù ọlọ́run níjọ́ tó ṣe pé báyìí dá barikọ́l basọ̀r ojú yóò yọ báyìí fún bẹ̀rù tẹ́ẹ̀ máa báyìí tẹ́ẹ̀ ní ṣẹ́jú ọlọ́nijọ́ náà lẹ́ẹ̀mọ̀ tí ń jọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. wa khasafa al-qamar. òṣùpá tẹ ẹrí yẹn yóò wọ̀kùn níjọ́ náà. wa jumi'a ash-shamsu wal-qamar. àtòrùn àtòṣùpá á pa wọ́n pọ̀ á mú mọ́lẹ̀ ara wọn kúrò ń bẹ̀. yaqulu al-insanu yawma idhin ayna al-mafar. ọlọ́ni kàkà kọ́ mọ nìyó wàá máa níbo la fẹ́ sá lọ hmm. níbo la fẹ́ sáwọ̀ níbo la fẹ́ farapamọ́ sí ntọ́mọ ni yóò mọ sọ́njọ́ náà wájú òní ṣe lọ ẹ̀yìn kò síbi tẹ́nìkan fẹ́ sá lọ ọlọ́run lọ́mọ ni yóò máa sọ pé aina elmafaru hmm. níbo la lè ságbà lẹ́ni ta lè fi là níbi ìdààmú yọmul kìyàmà. kàlá ọlọ́run ọba ní àwọn mọ̀lẹ́kọ̀ máa sọ fún wọn pé kàlá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ làwázàr kò sí ibì kankan tó lè gbà yín lẹ̀ làwázàr ayé lànàjà hmm. kò síbi kan téèyàn lè sá pamọ́ sí kò síbi kan téèyàn lè forí pamọ́ sí lẹ́ni níwájú ọlọ́run naam. ila rabbika yawma idhinil mustaqarru. aláwọn ọba la máa sọ fún akébẹ ṣé ń sáré kiri lura yín iwájú èmi ọlọ́run lẹ ń bọ̀ la fi sọ fún wa gbọ́mọ ní oníkàlùkù ò sáré kiri hmm àmọ́ bí tá à ń sá lọ ṣùgbọ́n gbogbo eré yẹn ó padà lọ forí sọ ibi tọ́lọ̀ fẹ́ ká dúró sí. gbogbo ọmọ nìyẹn ó padà wá kójọ níwájú ọlọ́run ọba níjọ́ náà. yunabba'ul insanu yawma idhin bima qaddama wa akhkhara. mo wà máa fún gbogbo ọmọ nìyẹn nírò ihun tó o ti ṣe tipẹ́tipẹ́ àtèyí tó o ṣe kẹ́yìn kó tó jáde láyé wọ́n máa sọ gbogbo ẹ̀ fún ọ náà. balil insanu ala nafsihi basira. ọlọ́run ọba nìyẹn náà ó máa jẹ́rìí lera rẹ lérí pé lóòótọ́ ni mo ṣe lóòótọ́ ni mo ṣe lóòótọ́ ni mo ṣe kò sí rọ́ńbẹ́. wọ́n máa sọ fún ọ ìwọ náà ó máa jẹ́rìí sí wọ́n máa sọ fún ọ ó máa jẹ́rìí sí níjọ́ náà. wàlẹ́ alùkọ́ máa bí rán. kódà kọ́mọ nìyẹn ó máa wá wíjàre bó ti wulẹ̀ ká wíjàre ó pọ̀ tó kò ní lè sọ pé òun ò ṣe. ọmọ nìyẹn ó máa wá wíjàre níjọ́ náà ṣùgbọ́n gbogbo àwọn àwíjàre yẹn kò ní ti òdodo tó gbélé ayé ṣe kò ní ti dànù la tuharrik bihi lisana. ayé yìí ta kà síwájú yẹn ọlọ́run fi ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ jọ́gbẹ́dẹ́ alkiyama ẹ wo bí kuraani ṣe ń sọ̀rọ̀ ọlọ́run ní la uqsimu bi yawmil ọlọ́run ní mo búra pé tó bí alkiyama ọlọ́run ti wá mọ̀ pé a lè mọ̀ rò pé àwáì kí ni ó ń bẹ̀ ń bẹ̀ ọlọ́run wá ṣàlàyé ẹ̀ fún wa ọwọ́ ti káfí búra ẹ lọ ronú lérí ẹ̀ gbàtọ́lọ́ ń ba débẹ̀ yẹn ó wá da dúró bẹ́ẹ̀ ó tún wá bọ́ síbi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì